Olúwa gbọ́ ọpẹ́, Olúwa gbà ẹ́. Lord Jésù pọ̀ nígbà tá a gbá. Lord Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Wọ́n lágbára yìí dé Olúwa gbọ́ ọpẹ́, Olúwa gbà ẹ́. Orí rẹ̀ nú ayé wa. Fún àánú ìwọ Ọlọ́run nú ayé wa. Jésù ṣó. Jésù ṣó. Jésù ṣó. Wọ́n láyìn fún orí ọ̀fẹ́ rẹ̀. Ọlá fún ògo ìwọ lọ́run. Ọlá yìí fún ọwọ́ àánú ìwọ lọ́run. Lórí ilé wa, lórí ọ̀nà wa gbogbo. Fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Jésù yóò ṣe ọ́. yóò ṣe ọ́. ni mo yàn ọ́. We thank you, God. We honour your name. We honour that your holy name. We exalt grateful for your grace. Adúgbò fún orí ọ̀fẹ́ èyí tí Ọlọ́run fún wa nínú ayé wa agbórí ọ̀fẹ́ èyí a rí gbà lọ́wọ́ ìwọ Ọlọ́run a rí gbà agbórí ọ̀fẹ́ èyí tó kó wa yọ lọ́wọ́ gbogbo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ let's begin to exalt him let's begin to magnify him ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣàánú fún ayé wa ọba tó ṣàánú fún ilé wa ọba tó ṣàánú lórí ilé rẹ ètò ṣàánú ayé ọmọ rẹ jésù ṣó olùgbàlà ṣó a mú ọpẹ́ wa mú ìwà fún ìwọ Ọlọ́run fún oore rẹ inú ayé wa jésù ṣó olùgbàlà ọmọ ṣó we thank you God we exalt you Jesus àyàn Ọlọ́run àyàn òwò tó pọ̀ nígbà tá a gbára yìí oh thank you. We honor you. We worship you. We exalt you. We thank you, Lord, for your love towards us. A lọ fún ìfẹ́ ètò ìwọ Ọlọ́run ní sí wa. A lọ fún àánú èyí tó fi kó wa yọ agbára ńlá. Èyí tó fi pa á lọ́wọ́ gbogbo. We thank you, God. Ọlọ́run àyàn, Ọlọ́run àyàn, Ọlọ́run àyàn. We honor you, God. Ọlọ́run a gbé God, a God, ọ̀gá, God, gbé God. a gbé ọ̀gá We honor you, God. Lord. Somebody honor the Lord and give that praise to Him from the bottom of your heart. Jẹ́ ká your ọpẹ́ fún láti inú ọkàn wa ni fún oore tó ṣe, fún oore ńlá ètò ṣe, fún oore tó ṣe, ètò ṣe ní ayé rẹ. Thank Him. Lift your voice in honor to Him ẹ ká gbóhùn wa sókè pẹ̀lú ọpẹ́ pẹ̀lú ìyìn pẹ̀lú orí ńlá ìjọ Ọlọ́run ṣe fún wa olùgbà ló ń ṣe olùgbà ló ń ṣe olùgbà ló ń ṣe olùgbà ló ń ṣe olùgbà ló ń ṣe olùgbà ló ń àyàn àyàn àyàn àyàn ọba mímọ́ àyàn olùgbàlà àyàn ọba tó jẹ àgbà fún wa we thank you Lord we honour you Lord praise you Lord.

Lord, I thank you. Lord, I honor you. Lord, I worship you. Ọlọ́run a yìn ọ́. Ìwọ ló tó gbé ga. Ìwọ Ọlọ́run ń gbébi gíga. Ìwọ Ọlọ́run we thank you. Ìwọ Ọlọ́run tí ń gbébi gíga. Ìwọ láyìn lógo. Ìwọ Ọlọ́run tí ń gbébi gíga. Ọlọ́wọ́ Ọlọ́run bàbá. Jésù ṣó. Jésù ṣó. Jésù ṣó. Ìbọ́lọ́wọ́ Ọlọ́run yìí ẹ ká fọpẹ́ fún olúwa ọlọ́run tó ṣe inú ayé rẹ ọlọ́run tó ṣe inú ayé mi ọlọ́run tó ṣe inú ayé ọmọ rẹ olùgbàlà ó ṣe ó ṣe inú ayé mi ó ṣe inú ayé mi ó ṣe inú ayé àwọn ọmọ mi nígbà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ó ṣe ó ṣe lórí ilé mi ó ṣe ní ọ̀nà mi gbogbo let's thank him let's worship him kábíyèsí ṣe kábíyèsí ṣe kábíyèsí ṣe. Kábíyèsí ṣé, Let's lift our voice and give that honor to the King. Jésù, ìmọ́lẹ̀ ayé ó ṣé, mali ayé ó ṣé, ìmọ́lẹ̀ mi mọ̀ ṣé. Olùgbàlà ó ṣé, olùgbàlà mi ó ṣé. Olùgbàlà mi ó ṣé, olùgbàlà mi yàn ọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ kó olówó oṣù ọba tó jẹ́ bí agbára fún wa ọba tó jẹ́ bí ìsáde fún wa ọba tó jẹ́ bí ògo fún wa let's thank him lift your voice worship him give that honour that is due to him ẹ ká fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣeun ẹ ká fi ọpẹ́ fún ká fún oh thank you lord thank you ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo yìn ọ́ ọlọ́run jésù ṣe jésù ṣe fún àánú rẹ tó pọ̀ bíi òyìnbó lébi jésù ṣe fún àánú rẹ tó pọ̀ bíi ọmọ ìyá ọmọ mi jésù ṣe fún àánú rẹ tó pọ̀ bíi iyan nínú ayé wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún àánú ọlọ́run tó pọ̀ bíi iyan lórí iṣẹ́ rẹ we honour you we worship you we exalt you we thank you we give you praise. We give you praise. We give you praise. We give you praise. We give that honor to you. Somebody give that honor to him. People are all over. Ọlọ́run ò ṣeun Ọlọ́run ò ṣeun Ọlọ́run ò ṣeun Ọlọ́run má jẹ́ mo ṣí Ọlọ́run ìgbà àti àkókò ò ṣí thank him for what God is going to do I can dúpẹ́ along. Ọlọ́run Jésù ò ṣí ò ṣí ò ṣí ò ṣí ò ṣí I can Ọlọ́run with ẹ ká olùgbàlà á yìn ọ́ olùgbàlà á yìn ọ́ olùgbàlà á yìn ọ́ olùgbàlà á yìn ọ́ olùgbàlà á yìn ọ́ gbọ́lọ́wọ́ ọlọ́run gbọ́lọ́wọ́ ẹlẹ́dàá gbàtú ìdúdú àdúrà tí ọ́ we thank you I honour you I worship you wọ́n tún bẹ̀rù ayé mi wọ́n tún bẹ̀rù ayé ọmọ mi wọ́n tún bẹ̀rù orí iṣẹ́ mi ìpọ́lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ olùgbàlà Ulbalushi, Ulbalushi, Ulbalushi, Ulbalushi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi, Olúwa wa, Jésù ṣe, Jésù, Jésù ṣe, Jésù ṣe, Jésù ṣe. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa mo fẹ́ ká dúpẹ́ fún ìyanu ńlá èyí tí Ọlọ́run yóò fi hàn lórí iṣẹ́ rẹ nínú àdúrà yìí ká dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ kó o fi ìyanu rẹ nínú ayé mi o Lord I thank you that you will show forth your miracle in my life ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run yóò fi ìyanu rẹ hàn nínú ayé wa nínú àdúrà ẹ jẹ́ ká Jésù tó pọ̀ ní bàbá in the name of Jesus máa zu tó kó payara dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ ọlọ́run ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ẹni máa ń sọ́lẹ̀ àyàn ẹgbẹ́sọ́lá gbé ọ̀gá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ká kọrin yìí ń ká kọrin. Títún. Omi ló bí ló fò fàyà. odò ṣíṣí lágbọ́. ó ní ẹ̀ka oòrùn rẹ̀ I love fún fàyà ọlọ́run.

lérò rẹ Jésù ó ṣoore ó ṣoore mẹ́lẹ̀ gbàgbé mi ẹlẹ́gbà lérò rẹ Jésù ó ṣoore mẹ́lẹ̀ gbàgbé mi. Thank you. kábíyèsí. ó pèsè fún ọ bóyá kà á. kò sínú ìbòjì bóyá kà á sẹ́. kò sí lórí bẹ́ẹ̀dì àìsàn bóyá kà á. ọpọlọ rẹ pé. ó ṣàánú ayé rẹ tọmọtọmọ rẹ. ó ṣòro mẹ́rin. ṣòro yóò lè gbàgbé. kábíyèsí bàbá ńlá ńlá. ó ṣòro yóò lè gbàgbé. ẹ̀wọ̀n wọn rí. ó ṣòro yóò lè gbàgbé. ilé ó lè gbàgbé òòrè rẹ̀ jẹ́ òsì. ó ṣòro. Agbára. Bàbá Mẹ́sàyà. Ayérayé. Ayérayé. kò ní ó lọ ṣiṣẹ́ ta ló yẹ kí n ti fògo ayé mi fún tí kò ṣògùn níṣẹ́ òun alágbára òun ní ibi ààbò òun ní ibi ìṣáàdì òun ló ràn lọ́wọ́ ayé wa ni ọpẹ́ mi tọ́ sí ọ ọpẹ́ mi tọ́ sí ọ Jésù lọ́pẹ́ ọpẹ́ mi tọ́ sí ọ. ọpẹ́ mi tọ́ sí ọ ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù ọpẹ́ mi ọpẹ́ mi tọ́ sí ọ. Ọpẹ́ mi tọ́ sí ọ. Ọpẹ́ mi tọ́ sí ọ. sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ tó tọ́ sí yẹn begin to give to him ọpẹ́ wa tó tọ́ sí ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fún lọ́wọ́lọ́wọ́ níbi tá a wà yẹn ọpẹ́ lórí ọmọ ọpẹ́ fún ìrìn àjò rẹ let's give that thanks to him ọpẹ́ wa tó tọ́ sí yẹn ìyẹn wa tó tọ́ sí yẹn ògo wa tó tọ́ sí olódùmarè yẹn jẹ́ ká wá fún un lọ́wọ́lọ́wọ́ báyìí o let's return it back to him òun ló ní ògo yẹn kò lè bẹ́ẹ̀ ẹnikẹ́ni pé ẹ jẹ́ ká dúpẹ́ fún ohun tó ṣe ìtúfi lànà fún ayé wa ìtúfi fàyè ẹ jáde lọ́wọ́ ìdẹ̀kùn òkùnkùn ọwọ́ pápá ẹni bí jésù máa ṣeun làkàtàyàbá lè so ntòyàbá ọlọ́run ọpẹ́ mi tọ́ sí ọ ọpẹ́ wa tọ́ sí ọ you deserve it o God you deserve it o God o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa mi nígbà wa lákòókò ẹ ká sọ fún ọlọ́run ọlọ́run mo tọ̀ wá gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my sin olúwa dáríjì mi kò yẹ kó dá mi dáríjì mi nìkan gbà mí lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ yẹn kò yẹ kó dáríjì mi nìkan tú mi sílẹ̀ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ yẹn ẹ pe orúkọ Jésù gbogbo ènìyàn olúwa ló kú pa dára làṣẹ nílẹ̀ ó kú pa lórúkọ Jésù lórúkọ Jésù kọlọ́nla ló gbàdúrà kíkọ́ ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì all our sins, O God, all our iniquity, O God, all our trespasses, ẹ̀sùn ọlọ́run kọ́lọ́n kó dáríjì lórúkọ Jésù Olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá somebody pray all my sin èyí tó ń jẹ́ kí ayé mi gbóhùn ọlọ́run èyí tó ń jẹ́ kí ayé mi fọhùn jáde gbogbo ẹ̀sìn ní kápáyà ní orúkọ Jésù láti kele wo ṣáàdà kó tí ó bàbá. Jehovah God makusuntu lórúkọ Jesus, latika kàpọ̀ sàtàkàbà gbogbo ẹ̀ṣẹ̀ wá wá táyà tó lè mú ìjìyà tàbí ìdènà wá níwájú olúwa ẹ pé orúkọ Jésù olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì àgbàdua orúkọ Jésù ọba tó pẹ́ nípa olúwa wa ẹ sọ fún ọlọ́run sọ ló wọ̀ mí lágbára wọ̀ mí lágbára sọ mí lágbára lónìí ẹ pe orúkọ jésù pé kí ọlọ́run kó wọ̀ ní agbára pé kí ọlọ́run kó sọ ọ́ di alágbára ẹ pe orúkọ jésù ẹ gbà ládùá orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ ní pàtàkì agbára olúwa wọ̀ mí lágbára ńlá agbára má dàrí kan o ní orúkọ jésù ẹ kábíyèsí fún agbára agbára tó ń tó ràn ọ́ agbára tí wọn náà fi ṣeun tó tọ́ láyé òpá tayaba ẹ sọ fún ọlọ́run aláyé olùwàwọ̀ mi lágbára agbára ọlọ́run máa bọ̀ ní ayé mi agbára ọlọ́run máa bọ̀ lórí iṣẹ́ mi agbára ọlọ́run máa bọ̀ ní ìgbà agbára ọlọ́run máa bọ̀ ní ìdáwọ́lé mi gbogbo ẹ pé orúkọ jésù lọ́la kí agbára ọlọ́run máa bọ̀ ayé àkàpàyà la santa wa délébù sùtùkùpù yaba ní èkìrẹ́bà sílà ràtàlábà sí ntùyà ẹ bẹ̀ fún agbára arákùnbáyáyé ẹ po orúkọ jésù dáadáa pé kí ẹni máa ń sọ́ọ̀lì kó wọ́n lágbá kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi wẹ ayé rẹ̀ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa jẹ́ ká sọ fún ọlọ́run mo tọ̀ wá rírẹ́ àánú rẹ̀ gbà ọwọ́ àánú ọlọ́run máa bọ̀ lórí ayé mi the mercy of God in the name of Jesus olúwa ṣàánú fáyé mi lónìí olúwa ṣàánú fáyé mi lónìí olúwa ṣàánú fáyé mi lónìí olúwa ṣàánú fáyé mi lónìí ẹ kú orúkọ jésù dáadáa olúwa ṣàánú fún ilé mi lónìí nú àdúrà olúwa ṣàánú fún ìpín mi lónìí let's pray that lord should have mercy upon you lord have mercy upon me olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú fáyé mi ẹ kú orúkọ jésù olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú àtayaba ẹ kú orúkọ jésù that lord should have mercy upon your life olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú fúnlé mi olúwa ṣàánú fáyàwó mi olúwa ṣàánú fọ́nà mi nǹkan pàyàbà tìkìrìbù sàndíà olúwa ṣàánú fáyé mi olúwa ṣàánú fáyé mi lórúkọ jésù olúwa ṣàánú fáyé mi lórúkọ jésù ẹṣẹ fún olúwa ṣàánú ẹ kó ṣàánú fún ayé rẹ ni ẹ sọ fún ọlọ́run pé kọ́lọ́run kó ṣàánú fún ayé rẹ tọmọtọmọ olúwa ṣàánú fún ayé mi náà àdúrà yìí olúwa ṣàánú fún ìpín ayé àwọn èèyàn yìí ní orúkọ jésù ayé ń jọra àánú gbà lórúkọ jésù ayé ń jọra àánú gbà gbàdúrà ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó have the lord should have mercy upon your life pé kí jésù kó ṣàánú fún ọ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù olúwa ṣàánú fún mi sún ayé mi dọ̀tun lónìí ẹ o ẹ pé orúkọ olúwa fún mi olúwa sọ ayé mi di ọ̀tun àdákòṣìtà òpàkùtàkàbà ràtẹ́ndèrè òṣìyàbà ẹ kú orúkọ jésù àkàtà ọlọ́run ṣàánú báyìí mi ní orúkọ jésù ọlọ́run ṣàánú báyìí mi olúwa ṣàánú báyìí àwọn ẹ̀rìn olùṣà kàtẹ́kẹ̀ kò ṣà kàtẹ́kẹ̀ lè máa sóńtò yàrá ẹ gbàdúrà sọ fún ọlọ́run kọ́ kò ṣàánú olúwa ṣàánú ẹ sọ fún Jésù kó ṣàánú fún ayé rẹ olúwa ṣàánú fún ayé mi gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wẹ orúkọ Jésù ọwọ́ ọ̀tún ọlọ́run máa bọ̀nú ayé mi ọwọ́ ọ̀tún ọlọ́run máa bọ̀nú ọ̀nà mi ọwọ́ ọ̀tún ọlọ́run gbé ayé mi dìde pé ẹ sọ́dà dùà orúkọ Jésù orúkọ ńlá Jésù ọwọ́ ọ̀tún ọlọ́run gbé wa dìde o ọwọ́ ọ̀tún ọlọ́run gbé wa dìde o ẹ gbà ládùá ọwọ́ ọ̀tún ọlọ́run gbé wa dìde o ọwọ́ ọ̀tún ọlọ́run gbé wa dìde o ẹ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ pé kí ọwọ́ ọ̀tún ọlọ́run kó gbé ọ dìde ní orúkọ jésù ti násàrẹ́tì ọwọ́ ọ̀tún ọlọ́run gbé mi dìde ẹ sọ fún ọlọ́run alààyè ní orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àtàgbára ọwọ́ ọ̀tún láàrẹ kó gbé mi dìde ọmọ ọlọ́run la ló gbàdúrà orúkọ jésù mi tó wàṣẹ ọwọ́ ọ̀tún ọlọ́run kó gbé ọ dìde àá ẹ sọ fún ọlọ́run ní orúkọ Jésù ó yá gbé mi dé ọlọ́run ààyè ọwọ́ ọ̀tún Olódùmarè kó gbé dìde ní orúkọ Jésù kó gbé dìde ọwọ́ ọ̀tún Ọlọ́run the hand of God the right hand of God to lift you up ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé mi dìde o ní orúkọ Jésù gbé mi dìde mú mi kúrò ní ràkòrò ní open your heart to pray lọ́wọ́ ìbànújẹ́ lọ́wọ́ ẹkún lọ́wọ́ àìsàn lọ́wọ́ ohun búburú ẹ pé orúkọ Jésù ọwọ́ ọ̀tún Ọlọ́run kó gbé mi dìde àyàkátà ọwọ́ ọ̀tún Ọlọ́run àlàkátà léketekele bùsà ẹ pé orúkọ jẹ ọwọ́ tọrọ kó gbé dìde ní orúkọ Jésù gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa ẹ pé olúwa fàánú ṣètì funfun ní àṣálẹ́ yìí olúwa fàánú yanjú ọ̀rọ̀ ayé mi àánú rẹ ni mo fẹ́ ṣàánú fún ayé mi lónìí ó yẹ sọdàdúà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọba tó pẹ̀lú olúwa ṣàánú àdáyà lórúkọ Jésù ratikotayaba lekentobagaba lakendoboshitopukaba ẹ̀pọ̀rọ̀pọ̀ jésù repatuntukaba latindireboshanda katekelebasadaba buadua lórúkọ jésù kristi olúwa wa ẹ̀pọ̀rọ̀pọ̀ jésù olúwa yanjú ọ̀rọ̀ ayé mi mú ayé mi kúrò nínú ìdààmú olúwa yanjú ọ̀rọ̀ ayé mi olúwa mú ayé mi kò nú ìdààmú bí obìnrin mẹ́rin ni inú obìnrin mẹ́rin méjì mu sìgá ń bẹ̀ méjì mu sìgá ẹ pe orúkọ jésù gbogbo ènìyàn ẹ sọ fún ọlọ́run alààyè olúwa mú ayé mi kò nú ìdààmú ó yá ó yá ó yá ó ìgbàládùá orúkọ jésù daddy bring my life out of sorrow ẹ mú ayé ọmọ mi kò nú ìdààmú ẹ sọ fún ọlọ́run lè kàtáyàbá lasinderebo kaba lekantura ba ikú ayé ẹmu ayélujára dààmú leketele mọ sonturabo ẹgbàládùá e pé kí ọlọ́run kó mú ayé wa kó nú ìdààmú olúwa mú ilé mi kó nú ìdààmú mi gbọ́dọ̀ dààmú lori ọmọ mọ́ o mi gbọ́dọ̀ dààmú lórí iṣẹ́ mọ́ o ló mọ sọ fún bàbá la ẹ mi gbọ́dọ̀ dààmú ọ̀nà àtijẹ́ rẹ o gbọ́dọ̀ dààmú lórí rẹ ẹ sọ fún ọlọ́run ọlọ́run má jẹ́ ń dààmú mi ìkàtà yabagaba ẹ sọ fún ọlọ́run lekataba lekatikilebwa ẹ kú orúkọ jésù lórúkọ jésù mú ayé wa kúrò nínú wọn ìkàtàyàbá olúwa mú ayé àwọn yẹn kúrò nínú ìdààmú gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ pé orúkọ jésù mi tẹ wá ọlọ́run tó pọ̀ ní pátágbára jẹ́ kí lẹ́tà ayọ̀ mi yóò ta mi lọ́wọ́ lẹ́tà ayọ̀ mi yóò farahàn fún mi lẹ́tà àṣeyọrí mi yóò farahàn fún mi lẹ́tà tó ń retí láti gbà yẹn ní orí tó ti jìyà lé lórí a àdáyà òru ẹ̀ kí n gba lẹ́tà rẹ̀ lẹ́kàmpá sóńtòyàbá òru ẹ̀ kí n gba lẹ́tà rẹ̀ lẹ́kàtẹ́ńkòbó sóńtà òru ẹ̀ kí n gba lẹ́tà rẹ̀ lẹ́kẹtẹ́lẹ́bó ṣáńdà òru ẹ̀ yóò lẹ́tà rẹ̀ ní orúkọ Jésù kàtẹ́kàpátàyà ayé yín kò gba lẹ́tà náà ní orúkọ ayé ọmọ rẹ̀ kò gbà lẹ́tà ọ̀tẹ́tìmẹ́tì ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwàwẹ̀ sọ fún Jésù ọlọ́run gbogbo náà tí ọ̀tá bá dá lórí ayé mi ẹni tó ń dá lórí ayé rẹ̀ ọ̀tá ò fẹ́ kó ní ìsinmi ni ẹ bá pe orúkọ Jésù bí tẹ́wà gbogbo iná tí ọ̀tá dá lórí ayé mi ọlọ́run pa lónìí gbogbo iná tí ọ̀tá dá financially spiritually èyí tó kí ayé ẹni máa dààmú yẹn gbogbo iná tí ọ̀tá dá lórí iṣẹ́ mi ní orúkọ Jésù mo tọ́ náà tí ọ̀tá dáná lé mi ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ọlọ́run pa lónìí fèjì rẹ pa à ní orúkọ Jésù olúwa fèjì rẹ pa rẹ gbogbo náà tí ń dá lórí ilé mi ó yẹ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ tẹ́ńdà yaba sóto kókó yaba lẹ́kẹ̀tẹ́lẹ́ má kókó yaba ẹ jẹ́ gbàdúrà àyè nìkúrẹ́ bá sara, gbogbo náà tí ọ̀tá dá mi. Ask the Lord to quench the fire. Ask the Lord to quench the fire over your papers, over your life. Lórí ìwé ìgbélu tó ti ń gbàdúrà sí yẹn, lórí àṣeyọrí tó ti ń bèrè yẹn, iná tí ọ̀tá dá lórí ayé mi, tó dá lórí ọ̀nà mi, ẹ̀yin ogun rẹ bá ń bomi pa. Ẹ̀fẹ̀ jẹ́ Jésù pa lónìí, ẹ̀fẹ̀ jẹ́ Jésù ṣẹ́gun rẹ̀ lónìí. Iná tàtà dá nínú oṣù yìí fún ayé ẹnì kankan, fún ọ̀nà ẹnì kankan, ní orúkọ Jésù. Iná tàtà dá nínú ayé lẹ́ka padà gbogbo mọ́ tí ọ̀tá dánú lé mi olúwa bùnmi pa lónìí somebody pray ẹnìkan gbàládùá náà tí ọ̀tá dánú lé rẹ ní orúkọ jésù ọ̀run pa lónìí ẹ sọ fún ọlọ́run ní orúkọ jésù náà tí ọ̀tá dánú iṣẹ́ lórí iṣẹ́ mi ní orúkọ ask the Lord to quench that fire every fire of darkness every fire of evil one ní orúkọ jésù ẹni máa ń sọ ẹni olúwa pa lónìí ah ah ní orúkọ jésù buhari araba lórúkọ jésù olúwa pàlọ́ yẹn lórúkọ jésù ìka àtà gbogbo náà kùkùn gbogbo náà àwọn ẹni bí gbogbo náà ìdíwọ́ gbogbo náà ìdènà tí ọ̀tá dá nínú ayé mi ètò dá lórí ayé àwọn ọmọ mi ní orúkọ jésù nínú ayé àwọn èèyàn tó gbàdúrà yìí olúwa bú mi pa olúwa pàlọ́ yẹn olúwa pàlọ́ yẹn olúwa pàlọ́ yẹn olúwa pàlọ́ yẹn owó náà ìdíwọ́ owó náà gbèsè ọmọlọ́run lánàá gbàdúrà owó náà iná àṣetì ní orúkọ Jésù nínú ayé wa lónìí Ọlọ́run pa lónìí wọ̀ Ọlọ́run pa lónìí wọ̀ Ọlọ́run pa lónìí wọ̀ Ọlọ́run pa lónìí wọ̀ Ọlọ́run pa lónìí Ọlọ́run pa lónìí làkóṣà Olúwa pa lónìí ní orúkọ Jésù ní orúkọ Jésù airport anda lùsọ̀ntòkùbà lùlágàwà Olúwa pa lónìí iná òkùnkùn máa yé wa iná òkùnkùn máa yé wa lórúkọ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa orúkọ jésù ẹ̀tọ́ mi jáde wá fáyé mi lord let all that is mine to come out right for my life wo ẹ̀tọ́ mi ìtàn pè ní àṣeyọrí wo ẹ̀tọ́ mi ìtàn pè ní bùkún wo ẹ̀tọ́ mi ìtàn pè ní oríire ńlá ẹ̀pọ̀ orúkọ wá jáde fún ayé rẹ̀ ó yẹ ó yẹ sọ́dàdúà orúkọ jésù orúkọ jésù ẹ sọ́dàdúà ẹ̀tọ́ mi jáde fún mi ẹ̀tọ́ mi jáde fún mi ẹ̀tọ́ mi àmàṣùtùkà alákàtí kékeré wúra ní orúkọ Jésù ó yá ó yá gbàdúrà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa ipò orúkọ Jésù ní ẹlẹ́nu ọpẹ́ fún mi ní ẹnu ìyìnsẹ́ ayé mi lọ kó wúlò fún ẹ sọ́dàdúà orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ ní pàtàgbára ó yá fún wa lẹ́nu ọpẹ́ lónìí o ẹnu ọpẹ́ fún ohun rere nínú ayé wa ẹnu ọpẹ́ ẹja gbàdúrà o àdáyàbá làkàndínlẹwọ epo náà kò lẹ́nu ọpẹ́ ni lórúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kò fún ọ lẹ́nu ọpẹ́ bẹ́ẹ̀ ni ìkàpá kó mú ọ rẹ́rìn láyé orúkọ Jésù Olúwa fún mi lẹ́nu ọpẹ́ mú mi rẹ́rìn fún ohun rere ní orúkọ Jésù olúwa fún mẹ́nu ọpẹ́ láwùjọ àwọn ènìyàn gbogbo kọ́lọ́n gbàdúrà sẹ́ pé kọ́lọ́n kò fún ẹ lọ́nà ọpẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wẹ́ orúkọ orí mi ọlọ́run gbé sókè ọ̀pọ̀lọpọ̀ orí ẹ̀ láyé ń gbà kọjá bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ orí rẹ̀ láyé ń gbà kọjá ayé ti tẹ orí yẹn báṣubàṣu ẹ pe orúkọ Jésù ọlọ́run mi gbé orí mi sókè ó ní ìwọ lòun gbé orí mi sókè ọlọ́run gbé mi sókè ní ọdún yìí lift me up this hour ẹ kú orúkọ jésù mà áyà nàyàbà làkóńtò ìmẹ̀kẹ̀ṣẹ̀ ẹ pe orúkọ jésù a lèkóńdàyà òkàndò lẹ́nu sàm ẹ gbàdúrà olúwa gbó lẹ́nu sókè olúwa gbé lẹ́nu sókè olúwa gbé lẹ́nu sókè olúwa gbé lẹ́nu sókè olúwa gbé lẹ́nu sókè ẹ gbàdúrà lóòkọ̀ jésù ẹ̀fúnwata kàrà ẹ̀sọ́ ọmọ ọlọ́run kọ́lọ́run kó gbórí yín sókè gbogbo ohun tẹ́ ẹ retí kó bẹ̀ sí wa gbogbo ayọ̀ tẹ́ ẹ ń béèrè fún ló kó bẹ̀ sí wa ọlọ́run kó gbórí yín sókè ní ohun tẹ́ ẹ ń fẹ́ lọ́ta ayọ̀ yín kó bẹ̀ sí dé ohun ìbùkún tẹ́ ẹ ń gbàlagbà kó bẹ̀ sí dé lórúkọ jésù la gbórí ayé àwọn yẹn sókè ní orúkọ jésù la gbórí ayé àwọn yẹn sókè ask the Lord to lift you up right now he is the lifter of your head òun ò gbé olúwa orí wa sókè ẹ sọ fún ọlọ́run olúwa gbórí mi sókè olúwa gbórí mi sókè olúwa gbórí mi sókè bọ́lọ́run lánàá gbàdúrà ọ ní àkókò èrè rẹ tó láwùjọ àwọn èèyàn gbogbo ní orúkọ Jésù Olúwa mi lókè hàn ask the Lord to lift you up ask the Lord to lift you up ask the Lord to lift you up ayanamako sotokaba lakentelebo ratikarekadakaba lozutuko rakatakara leketelebo ẹsọdàdúà ó dà kí ìyanu ṣẹlẹ̀ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. olúwa wẹ sọ fún ọlọ́run jehovah god ọlọ́run ìmọ́lẹ̀ ràn mí lọwọ tàn mọ́lẹ̀ sí gbogbo òkùnkùn ayé mi ọlọ́run ìmọ́lẹ̀ ràn mí lọ́wọ́ tàn gbogbo òkùnkùn ilé mi ó yẹ sọ dàdúrà orúkọ jésù orúkọ jésù agbára tí ń bẹnu jésù kadeke bogaba rateke ọlọ́kùnrin lè seto kaba ìkọlọ́ kò fún rẹ̀ kò fún láyọ̀ kò fún rẹ̀ kò fún rẹ̀ ní orúkọ Jésù ìkàpá yàrá God do great for you olúwa ṣeun olúwa ṣeun nínú ayé àwọn yẹn olúwa ṣeun nínú ayé àwọn yẹn olúwa ṣeun nínú ayé àwọn lórúkọ Jésù Kristi olúwa wá ẹ orúkọ Ọlọ́run má jẹ́ ń yọ sọnù ẹnìkan gbàládùn dáadáa ẹ pe orúkọ ọlọ́run má jẹ́ yíyọ sọnù lójijì má jẹ́ yíyọ sọnù ó yẹ sọ ẹ sọdàdúà orúkọ jésù oh don't let my life disappear ọlọ́run má jẹ́ yíyọ sọnù ó bá gbàládùà orúkọ jésù ọba tó pẹ̀lú pàtàgbàrà olúwa má jẹ́ yíyọ sọnù ẹ sọ fún ọlọ́run ọlọ́run aláàyè sẹ má jẹ́ yíyọ sọnù láwùjọ àwọn èèyàn gbogbo ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run tọmọtọmọ tilétilé tọkọtọkọ tayataya yóò tẹbi tara tọ̀ lẹ́dọ̀ rẹ ní orúkọ jésù àǹdáyàbá làṣìkàtà làkàpàtà làkàtàyàrá ògbànàkà àǹdàràbàṣìnà kàtàkàtàyàbá gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ́n tún kú orúkọ jésù ẹ sọ fún ọlọ́run azọlọ olúwa mi bọ́ sí fún mi láyé ayé kan ìnìkùsọ ayé méjì o it's just one life ẹ jẹ́ kí ayé mi bọ́ sí fún mi nínú ayé kan ètí mo wá ẹ jẹ́ kí mi náà ríre ẹ jẹ́ kójú mi ríre ẹ jẹ́ kẹsẹ̀ mi tẹbi rí láyé àà ẹ po orúkọ Jésù ẹ jẹ́ kí ojú mi rẹ ẹ jẹ́ kí ọwọ́ mi tẹbi rí láyé ó yẹ sọ dàdúà orúkọ Jésù orúkọ Jésù mo ká dáadáa láàkàtó kókó sáká lábrando sùtúà olúwa ṣe bẹ́ẹ̀ fún àwọn èèyàn yẹn olúwa fún àwọn èèyàn ní orúkọ jésù kọ́ńkó sílẹ̀ fún mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ipò orúkọ jésù má jẹ́ ń sunkún má jẹ́ má jẹ́ ń jìyà ẹ sọ fún ọlọ́run má jẹ́ ń sunkún má jẹ́ ń jìyà ọlọ́run ẹ sọ fún ọlọ́run má ń sunkún má ń jìyà àdádàdàbà sótókòpò wa látìkàtìkàtìkìlìbò lákàntókòpò kàsìtẹ̀ rádìkìtìbò sóńdà olúwa ṣe bẹ́ẹ̀ fún ayé àwọn èèyàn yẹn gbúà dúà lórúkọ jésù kristi olúwa wẹ́ nìkan gbàdúà o lọ́jọ́ ẹ̀yà ayé mi lọ́jọ́ ìdùnnú mi o lọ́jọ́ àṣeyọrí mi o ẹnikẹ́ni ò gbọdọ̀ gbà ṣe èmi ṣe ó yẹ ó yá ń bolówó ẹ sọ́dà dúà orúkọ jésù lọ́jọ́ ayọ̀ mi ẹ sọ fún ọlọ́run ọ́ọ́ màkà àtàyàwá náà kápáyàwá àtàámì àtàwọn ìkójọ ní kàtàyàwá ẹ sọ fún ọlọ́run ó yá ayé mi kó gba àmì ọ̀tún yẹn ayé àwọn èèyàn kó gbà á ní orúkọ jésù ó dán kí ìṣe rẹ kó ṣojú ẹ lórúkọ jésù ìṣe rẹ kó ṣojú ẹ ẹ sọ fún ọlọ́run ìṣe mi kó ṣojú mi ìṣe rẹ ní kàpáyàwá àmì kó balẹ̀ ayẹ ìṣe rẹ kó jojú wa indayama sutukuba láti tekeleba lẹ́pàwó sotoya katakapa olúwa ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà orúkọ jésù kristi olúwa wa olóore mi dáa. bàbá jẹ́ kó rí mi nílé lóko lọ́nà jẹ́ kí n bá láàánú pàdé olóore mi dá bàbá jẹ́ kó rí mi nílé lóko lọ́nà jẹ́ kí n bá láàánú pàdé ẹ porúkọ Jésù olórí ayé mi ẹ máa bọ̀ wá ẹ sọ dàdúà olórí ayé mi ẹ máa bọ̀ wá. Uh-uh. elia masandaya ẹ po orúkọ jésù gbogbo ènìyàn sẹ ó yẹ ó yẹ ó yá wa bọlẹ wá ẹ sọ fún ọlọ́run alààyè olórí ayé yín kó máa bọ̀ olórí ayé àwọn ọmọ yín kó máa bọ̀ olórí iṣẹ́ yín kó máa bọ̀ ẹ sọ dàdúrà ànánànà alánànàmà sóńtòyàbà látìkàtàkà rọ sóńtòyàgàbà rìpàtẹ́kìlẹ̀ ẹ sọ fún olórí ayé yín kó bẹ̀ sí bọ̀ ní orúkọ jésù olórí ilé ayé kó bẹ̀ sí wá olóore tẹ nílò láyé ní orúkọ Jésù ó yàtọ̀ àwọn èèyàn yìí wá let the helpers of your life come to you olórí ayé yín ní orúkọ Jésù kó máa bọ̀ wá kó máa bọ̀ wá kó máa bọ̀ wá kó máa bọ̀ wá kó máa bọ̀ wá kó máa bọ̀ wá olórí ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù olórí ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù olórí ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù olórí iṣẹ́ àwọn èèyàn yìí ní orúkọ Jésù olórí àwọn ọmọ wọ̀nyí ní orúkọ jésù olórí ìdáwọ́lé àwọn èèyàn yẹn ní orúkọ jésù olórí yín kó tọ̀ yín wá olórí yín tẹ nílò láyé fún mi gbéga olórí tẹ nílò fún bí ògo láyé olórí tẹ nílò the helper in me for your life for your dream ó yá máa bọ̀ wá o máa bọ̀ wá o máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá lórúkọ jésù olórí ayé àwọn èèyàn yẹn kó dìde fún yẹn they will help us èyí tó tán ìbànújẹ́ èyí tó mú gbogbo ìṣòro ayé yín kúrò èyí tó lànà àbáyọ fún mi tí ò sí ọ̀nà yìí ní kó yà máa kàyà the helpers of your life let the man fẹ́ the helpers of your life ní orúkọ Jésù ànánà ànánà ànánà ànánà oṣooṣìà olórí yín kó tọ̀ ọ́ gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wá orúkọ ilẹ̀kùn rí o gbọ́dọ̀ tì mọ́ ayé mi tọmọtọmọ ilẹ̀kùn eré olúwa má jò tì má mi the the the doors for great things don't let them be locked on me that door should open ilẹ̀kùn eré má jò tì má yé mi ilẹ̀kùn eré má jò tì má yé àwọn ọmọ mi ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ ṣílẹ̀kùn yìí mo fẹ́ kọjá sínú ẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ ṣílẹ̀kùn ìwé ìgbélu yìí mo fẹ́ kọjá sínú ẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ ṣílẹ̀kùn ọmọ ẹ mo fèmí náà fẹ́ rí gbẹ́jọ́ ó yẹ ẹ sọ ilẹ̀kùn rẹ òwúrọ̀ tì í ó máa ogun àkóbá kó parẹ́ pápátá wọ̀ ilẹ̀kùn rẹ̀ òwúrọ̀ tì ó mọ̀káìlì mọ̀sáìlà ẹ sọmọ jésù ìwọ ilẹ̀kùn rẹ̀ lórúkọ jésù ó mọ̀kátàlà kó gbúdọ̀ tì mọ́nú ayé àwọn èèyàn yìí ní orúkọ ilẹ̀kùn rẹ̀ lórúkọ jésù bá alaba aṣàtàlà let those doors begin to open for your life kó bẹ̀ sí ṣí fún ayé yẹn kó bẹ̀ sí ṣí fún ayé ọmọ yẹn gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa olúwa fi àánú ṣàánú fún ayé mi lónìí ṣàánú fún mi kó dá ìkolo ayé mi táyé gbẹ́sẹ̀ lé padà fún mi olúwa ṣàánú fún mi láti dá ìkolo ayé mi padà ìkolo ayé mi your possession that enemy have rob you of èyí tó ti jà ọ́ lólè rẹ̀ èyí tó ti jà ọmọ rẹ̀ lólè rẹ̀ ní orúkọ Jésù Oya oya ó yá yẹn lógún orin bá ń dá padà fún mi màkàtà ya bàgàbà oya fi àánú dá ògo padà fún mi ó fi àánú dá àánú dá ìbùkún lẹ́dí return back to you fi àánú dá ìmímọ́ rẹ padà fún mi ó yá mo lè wà sẹ́wọ̀ ẹ kú orúkọ Jésù kó fi àánú dá padà ẹ kú orúkọ Jésù kó fi àánú dá padà kó fi àánú dá padà àánú ńlá ni kó bá ń fi dá padà Ọlọ́run ó yẹ sọ́dà dùwà oh Father return your glory in my life with joy in his fulfillment in this year. Olúwa fi àánú dá ògo padà sínú ayé àwọn ènìyàn yìí. Ẹ gbà ládùúrà. Ọlọ́run fi àánú dá ògo padà sínú ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù, Olúwa fi àánú dá ògo padà sínú ilé àwọn èèyàn yìí. Olúwa fi àánú dá ògo padà sínú àgọ́ ara àwọn èèyàn yìí o. Ẹ sọ fún Ọlọ́run lórí iṣẹ́ yín lórí ọ̀nà yín gbogbo. Olúwa fi àánú dá ògo padà. Olúwa fi àánú gbogbo amúnisìn, gbogbo amúnisìn, amúnilẹ́rù ní orúkọ jésù olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba olúwa tẹríba a máa kórè ìsàyà olúwa tẹríba olúwa tẹrí ogun yẹn bá olúwa tẹrí agbára yẹn bá ní orúkọ jésù olúwa tẹrí agbára yẹn bá gbọ́ àdúrà ní orúkọ jésù kìsì olúwa ẹ porúkọ nítorí ayé mi àtàyé àwọn ọmọ mi olúwa bá ọba sọ̀rọ̀ nítorí mi àtòrí ayé àwọn olúwa bá orílẹ̀-èdè sọ̀rọ̀ nítorí ayé mi àtòrí iṣẹ́ mi olúwa bá orílẹ̀-èdè sọ̀rọ̀ ó yẹ sọ dàdúà orúkọ jésù orúkọ jésù ó yẹ ó yẹ bá orílẹ̀-èdè sọ̀rọ̀ ẹ bá orílẹ̀-èdè sọ̀rọ̀ àìlè àǹdà ló ń toko patika ẹ bá orílẹ̀-èdè sọ̀rọ̀ ọmọlọ́run lanu gbàdúrà nítorí ayé ẹ bá orílẹ̀-èdè sọ̀rọ̀ kí ẹ̀tọ́ tiẹ̀ kó bọ̀ sí fún ọ àmàkàtàyàbà ní orúkọ Jésù ẹ bá ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ bá ìjọba sọ̀rọ̀ nítorí ayé mi ní orúkọ ẹ bá ìjọba ẹ bá orílẹ̀-èdè sọ̀rọ̀ somebody pray nítorí ayé mi he say concerning the work of my hand commanding me ẹ bá orílẹ̀-èdè sọ̀rọ̀ nítorí ayé mi ayé mi fẹ́ àtúnṣe ayé mi fẹ́ àtúnṣe ayé mi fẹ́ àtúnṣe ayé mi fẹ́ àtúnṣe ayé mi fẹ́ àtúnṣe ayé mi fẹ́ ìrànlọ́wọ́ ayé mi fẹ́ àtúnṣe ayé mi fẹ́ ìrànlọ́wọ́ ní orúkọ Jésù ayé àwọn èèyàn fẹ́ ìrànlọ́wọ́ ní orúkọ Jésù olúwa fún wọn ní ìrànlọ́wọ́ ayé wọn fẹ́ ìrànlọ́wọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ọ̀rọ̀ sọ fún mi pé psalm one twenty five those who trust in the Lord are like a man Mount Zion which cannot be moved ó ní àwọn tó gbẹ̀kẹ̀lé wọn dàbí òkè Síónì èyí tí a kò lè ṣí nídìí ẹ porúkọ Jésù ọ̀tá má jò ó ṣí mi nídìí ọ̀tá fẹ́ gbé yẹn o téèyàn bá múra ọ̀tá májò tí kò ṣí ayé mi nídìí ẹ sọ dàdúrà orúkọ jésù orúkọ jésù ọ̀tá májò ṣí mi nídìí olódùmarè mọ́lọ́nlá ló gbàdúrà ní orúkọ jésù ọ̀tá májò ṣí mi nídìí àà ìwọ tó ń ran ayé lọ́wọ́ ní ọ̀tá ògbúdọ̀ rí ẹgbẹ́ ṣe o ní orúkọ ògbúdọ̀ sunkún lórí ohunkóhun ọ̀tá májò ṣí mi nídìí ó ní àwọn tó gbẹ́kẹ̀lé àwọn dàbí òkè sóni ní gbogbo agbára yẹn ẹ sọ dúró lórí ọ̀rọ̀ rẹ àní sí ayé mi nídìí mo fẹ́ kó dúró lórí ọ̀rọ̀ rẹ àní sí mi nídìí lórí iṣẹ́ mi ní àní sí mi nídìí lórí èdè yìí mo lọ́n lanu gbàdúrà wọ̀ ayé ògbúdọ̀ rí ọ ń sí nídìí yẹ ayé ògbúdọ̀ sí ọ nídìí lórí ọmọ wọn ní orúkọ ó dá kó di màmá ọmọ yẹn kalẹ̀ o ó dá kó di màmá ọmọ yẹn kalẹ̀ o ní orúkọ gbogbo ẹ̀mí kẹ́mi tó ní ọ̀hẹ́ o torúkọ Jésù Olúwa babilóni ó ní ó dá kó di màmá ọmọ yẹn kalẹ̀ o lórúkọ gbàgbà náà ní orúkọ ayé ògbúdọ̀ ṣí mi nídìí olúwa àlàkàtàyàbà lè ṣàǹtìlẹ̀bọ̀ ẹgbàládùá mọ̀kópàlà thank you my daddy in Jesus name our Lord we pray ẹ pé orúkọ dé gbogbo aṣọ tí ò ń ṣe ti ọlọ́run nú ayé mi ẹni ogun rẹ bá ń fàyà gbogbo aṣọ èyí tó dá mi dúró tó jẹ́ kí n délẹ̀ lérí mi gbogbo aṣọ èyí tó dá ògo mi dúró èyí tí ò jẹ́ kí n débi ilẹ̀ lérí mi gbogbo aṣọ ìbànújẹ́ nínú ayé mi bàbá ó yá ẹ jù dànù ó yá lórúkọ Jésù ẹ jù dànù gbogbo aṣọ gbogbo aṣọ tí ò ń ṣe ti Ọlọ́run nínú ayé mi ẹ sọ fún Ọlọ́run bàjẹ́ lónìí o ó yá ẹ sọ dàdúà orúkọ Jésù orúkọ Jésù gbogbo aṣọ tó ń ṣe Ọlọ́run ayé mi lórúkọ Ọlọ́run yí dànù Olúwa yí dànù Olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù gbogbo aṣọ ìbànújẹ́ nú ayé mi lónìí gbogbo aṣọ ọ̀fọ̀ nú ayé mi lónìí ẹ má yí dànù lórúkọ jésù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí ní orúkọ jésù gbogbo aṣọ tó ń ṣiṣẹ́ lọ́nu ayé àwọn yẹn every garment of shame every garment of failure every garment of disappointment every garment of delay in any form in your life ask the Lord to remove it now gbogbo aṣọ yìí gbogbo aṣọ ìbànújẹ́ ní orúkọ jésù gbogbo aṣọ ẹkún nínú ayé ìní olúwa fàáyà ẹsọ dàdúà gbogbo aṣọ gbogbo aṣọ tó ń ṣe ti ọlọ́run gbogbo aṣọ ní tí ò jẹ́ kí n bẹ́gbẹ́ ẹgbẹ́ pé èyí tí ò jẹ́ kí n bẹ́gbẹ́ pé lórílẹ̀‐èdè yìí gbogbo aṣọ ìkàpàyàyà lèkẹ́tò lèmọ̀sẹ́ǹtìà ní orúkọ jésù gbúàdúà ní orúkọ jésù kìstì olúwa mo sọ láàárọ̀ mo ní ohun tó bá ohun tó yẹ kó wà nú ayé èèyàn tí ò bá sí ń bẹ̀ hmm, things that are supposed to be in your life that is not there ayé yẹn ò ní tẹ̀síwá ayé yẹn ò ní ṣe nǹkan tó yẹ kó ṣe ohun tó bá sì wà nú ayé rẹ tó yẹ kó sí mbẹ ẹ o tí tí nǹkan bá wà ẹ o kò kò jẹ́ kí ayé yẹn kó fún kó ṣe nǹkan tó yẹ kó ṣe wá pé orúkọ Jésù gbogbo tó ń ṣe ti Ọlọ́run nú ayé mi jáde ìwọ ìwọ mọ tó ń bá ìwọ you know that very thing that you are passing through ó mọ̀ pé certain things you know that is not of God don't let Satan deceive you a mọ̀ pé àwọn kankan nú ayé wa pé kò ń ṣe ti Ọlọ́run ẹ porúkọ jésù gbogbo tó wà ní ayé mi tí wọ́n gan mọ̀ tó mọ̀ that you know very well in your life nínú àgọ́ ara ni nínú ayé ọmọ ni àgàn ni ẹ̀mí àgàn ni ẹ̀mí àlákàlà ìrankíran ni ètekéte ni àrá láàánú àrógolo ni gbogbo tó yẹ kó sínú ayé mi tó wà bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ olúwa that thing lórílẹ̀‐èdè yẹn ni o ti débẹ̀ náà ẹ porúkọ jésù gbogbo tó jẹ́ ti ọlọ́run tó wà ní ayé mi ọ̀run lè jáde ó yẹ sọ́dàdúà orúkọ jésù orúkọ jésù gbogbo tó ń ṣe ti ọlọ́run tó wà ní ayé rẹ ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde gbogbo tó ń ṣe ti ọlọ́run tó wà ní ayé ẹ ní orúkọ jésù gbogbo tó wà ń bẹ yẹn ẹ jáde àlejò ní ẹ jáde ẹ jáde ọwọ́ àṣetì ọwọ́ àmúbọ ọwọ́ ìtìjú tó wà ní ayé mẹ́ẹ̀ àwọn àṣìwà tó wà ayé ni ẹ sọ fún ọdún bẹ́ẹ̀ ẹ sọ èmi wà níjà gbọ́n tó máa jẹ wà máa yọ ọ̀rẹ́ lẹ̀ yíkà bàkà wà máa pẹ̀rẹ́ òfẹ́ ẹkún tó dáa pé ẹ ti gbọ́n jáde olùdè wà ayé tó wà ayé ẹ tó wà lórí mẹ olùwà ní ìṣẹ̀lẹ̀ yẹ ọmọ rẹ ilé tó táwa tó náà rẹ tó lè kú jáde sọ tó nígbà wò lè rí ṣẹlẹ̀ fàtó náà ẹ ó yẹ lè gbèrú dájú ó gbẹ́ wẹ́lẹ́ ó wọlé ó wọlé ìṣòro tó fọ́ọ̀rọ̀ tó tó máa tó wà àlejò àtẹ́gbọ́ ọ̀rẹ́ ó oyè kò mú òdà mo jí sùn máa jọ tó wá tó bá wá dì una poder admirar kwa wa ye ti we da pa di ira o ko mo ko be be e da ko to ti ko ni obi we du ko pa lai ra ki to to ba o da to to to se ah ba wa to e ti ko ya mo ro be to ani to wa ko ko ko ko wa ra go bi ah o ba o bi o shabara o bi o fu mo bi o ka lo ko Jésù ti e di lọ́wọ́ orun ko bi fu ah yo Jésù na ti ah do ai sai mo ba se ni ba gba idan mo ko ba to e ka ti ko aye to wa di ni a da ni wa to be àgbàyàgbà gbàgbàgbà gbogbo tó yẹ kó fi nǹkan já níbẹ̀ ní orúkọ jésù ọ̀gbàgbà máa jẹ ẹgbẹ́ orí ọ̀fẹ́ yìí ẹ̀rọ dé rẹ̀ gbẹ́ ọ ní orúkọ jésù ẹ̀rọ ọ̀fẹ́ ní orúkọ jésù ẹ̀rọ àgbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ní òṣèré kò ní sọ́gù bí o gbà kọjá ìwé níbi ìnira jésù kò ní di ibi ìnira mọ́ fún àgbẹ̀ kò ní di ìnira mọ́ lórí iṣẹ́ kò ní di ìnira mọ́ nítorí kò gbà kọjá tó wá ogun iṣẹ́ nu ayé rẹ̀ ogun iṣẹ́ nu ọ̀nà rẹ̀ ogun iṣẹ́ nu ilé rẹ̀ ogun iṣẹ́ nu ayé àwọn ọmọ rẹ̀ ogun iṣẹ́ sẹ́ ọ̀run bí ogun náà wọ̀ ó gbẹ̀ rẹ̀ gbẹ̀tọ̀ rẹ̀ gbẹ̀tọ̀ rẹ̀ ní orúkọ Jésù kìlẹ̀ àkójọ ní orúkọ Jésù tẹ̀kì rẹ̀síbí Olúwa kó fún wa ẹ jẹ́ ká padà sí ayé yẹn náà ò lè tẹ̀síwájú ni o báwo lẹni tó níwèé gbèlú ọ̀rọ̀ àbí ẹni tó lọ́kọ fẹ́ fẹ́ bímọ tàbí ọkọ láti wà kọ́mọ́ tó jáde so ohun tó yẹ kó wà ń bẹ̀ tí ò bá sí ń bẹ̀ ayé yẹn á wà lójú kan kò yí pé ẹlòmíì ara rẹ̀ pé ṣùgbọ́n kò sí aya kò sọ́kọ bẹ́ẹ̀ ni torí ohun tó yẹ kó wà ń bẹ̀ kò sí ń bẹ̀ òkú tó fẹ́ kọ́lé tó fẹ́ ní mọ́tò tó fẹ́ ra ọkọ̀ tí ò ní ṣe tíṣẹ́ ò bá síbẹ̀ bá lèyàn ṣe fẹ́ ṣe gbà tí ò ní ṣe pé ẹ̀yàn ò bẹ́ẹ̀ ni wá porúkọ jù gbogbo tó ṣòfò nínú ayé mi gbogbo tó ti ṣòfò ibi ògo tó ṣòfò olúwa di lónìí fi agbára májẹ̀mú rẹ̀ di ibi ìbùkún tó ṣòfò gbogbo tó gbogbo tó yẹ kó wà nínú ayé ẹ̀ tí ò sí mẹ́ ọlọ́run fún mi lónìí ìwé ìgbélú yóò yẹ kó wà ń bẹ́ wọ̀ ó yẹ kí èmi náà lọ́mọ ó yẹ kí n lọ́kọ kí n níṣẹ́ ó yẹ ó yẹ yẹ sọ fún ọlọ́run ọlọ́run gbọ́ ohun tó ń sọ o ẹ má gbọ́ ohun tó sọ o ẹ má gbọ́ ohun tó sọ o ẹ má gbọ́ ohun tó sọ o gbogbo ohun tó yẹ kó wà nù ayé wọn tí ò sí mbẹ ọlọ́run bẹ̀ sí fún wọn lónìí gbogbo ohun tó wà nù tó yẹ kó wà nù ayé àwọn ọmọ yín tí ò sí mbẹ ọ̀run kó bẹ̀ sí fún yín lónìí gbogbo ohun tó yẹ kó wà lónìí iṣẹ́ yín tí ò sí mbẹ ẹ gbà nípa agbára jíǹde receive rẹ nípa agbára májẹ̀mú ẹ gbà nípa orúkọ jésù ẹ gbà gbogbo tó tó tó tó yẹ kó wà ń tí ò sí mbẹ ó yẹ ọlọ́run ṣe fún ẹ ọlọ́run ṣe fún ẹ ọlọ́run ṣe fún mi ọlọ́run ṣe fún mi ọlọ́run ṣe fún wa ọlọ́run dá wọn lóhùn ní orúkọ jésù ọ̀nà yẹn kó là ọ̀nà yẹn kó là ọ̀nà yẹn kó là gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa jésù gàlà yèmí a ó jésù gàlà yèmí alágbára a ó gbéga a ó gbéga a ó gbéga o a ó gbé Jésù ga lára mi ó yá wí bẹ́ẹ̀ a ó gbé Jésù ga lára mi wí bẹ́ẹ̀ Jésù ga lára alágbára a ó àgbéga o a ó gbé Jésù ga nílé a ó gbéga bàbá a ó gbéga a ó gbéga a ó gbéga o ó yá o a ó gbé ga làárà a ó gbéga bàbá o a ó gbéga a ó gbéga o àgbéga o a ó gbé Jésù gàlà ara mi ẹ porúkọ Jésù ó yá di ẹni gbígbé ganu ayé mi gbogbo tó yẹ kó wà nbẹ ẹ fún mi ó yẹ kó ti lọ́mọ ẹ fún lọ́mọ ẹ fún wọn lọ́mọ gbogbo ẹni tó yẹ kó tọkọ yẹ kó ti wà nú ayé ẹ ó yẹ gba ọkọ lọ́wọ́lọ́wọ́ gbogbo tó yẹ kí aya ti wà nú ayé ẹ ó yá gba aya yẹn gbogbo tó yẹ kó ti ní àṣeyọrí ó yá gba àṣeyọrí yẹn gbogbo ẹni tó yẹ kó ní ìbùkún ẹ bẹ̀rẹ̀ sí gba ìbùkún gbogbo ẹni tó yẹ kó bẹ̀rẹ̀ sí láyọ̀ ẹ bẹ̀rẹ̀ sí láyọ̀ lórí gbogbo ẹni tó yẹ kó ti níwèé gbèlú orúkọ bẹ̀rẹ̀ sí gbélé ọ lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo ẹni tó yẹ kí ọ̀nà là fún láyé ọ̀nà kó bẹ̀rẹ̀ sí là fún yẹn ó yẹ ó yẹ bẹ̀rẹ̀ sí gbà ẹ gba ìyanu yẹn ẹ gba ìyanu yẹn ẹ gba ìyanu yẹn ẹ gba ìyanu yẹn ẹ gba ìyanu yẹn ojú òní tì í ọwọ́ yín tẹ̀ ṣàmì dáadáa. mo ní ọwọ́ rẹ tẹ̀ ọwọ́ rẹ tẹ̀ ọwọ́ yín tẹ̀ eré ayọ̀ tẹ̀ ń wá ọwọ́ yín tẹ̀ ní orúkọ ìbùkún tẹ̀ ń béèrè fún ọwọ́ yín tẹ̀ agbẹ́ndá ò ní rí gbé dà ajínigbé ò ní rí jégbé abarijẹ́ ò ní rí bàjẹ́ ọwọ́ yín tẹ̀ ìbéèrè yín ṣe ìtẹ́wọ́gbà dáadáa ìbéèrè yín ṣe ìtẹ́wọ́gbà kólúwa dìde kó bá ọkàn sọ̀rọ̀ kó ẹ gba ìyanu ẹ gba ìyanu gbogbo yẹn ẹ gba ìyanu ní orúkọ ọjọ́ ayọ̀ ẹ kó dé kò ní bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ rẹ tó ti pọ́n lórúkọ Jésù kò ní bàjẹ́ èso rẹ tó ti pọ́n fún jíjẹ kò ní bàjẹ́ ayé ò ní yí dànù ayé ò ní yí dànù ayé ò ní yí dànù ayé ò ní yí dànù ní orúkọ Jésù ohun èlò rẹ ò ní bàjẹ́ la ó ṣàdá òǹdá ìní ó sè ẹlẹ bùkún bó ń kà dé lórúkọ jésù mo ṣíndòyà lèǹtẹ́kẹ̀lẹ́wà ràtíntẹ́lẹ́wà ṣíà olúwa ṣíbẹ̀ gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa àmín gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa mo bẹ ọlọ́run lónìí nípa agbára àjíǹde ẹkún yín kò di ayọ̀ ṣàmì ọba tó dá ìkó lọ sí òní padà ètò wa mú Síónì láì láì ṣẹ́gun àwa dàbí ẹni tí ń lálàá gbàtàn rí ire tó ń wọlé wá tán rí ògo tó dé tán rí ìbùkún náà sì rí ìgbèníjà Ọlọ́run náà ayé wọn they are like them that drink. ó yá ìyanu tẹ̀yìn náà kó farahàn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ ẹ lálà ìyanu ẹ lálà àṣeyọrí ẹ lálà ìbùkún ọwọ́ Olúwa kó wà lára yín ọwọ́ ògo Olúwa kó wà lára yín ọwọ́ Olúwa kó wà lórí iṣẹ́ yín ọwọ́ ògo olúwa kó wà ní ọ̀nà yín a ìyàbà yẹsà lóòótọ́ nkàbà làtẹ́kùrù sàmìà ẹ̀dìdì ẹ̀dìdì ẹ̀dìdì ẹ̀dìdì àǹdàdẹ́kù sàndò lùkàndò yàbà sàmìà ẹ̀dìdì ẹ̀rìrànú gbà ẹ lọ rí orí ọ̀fẹ́ gbà ní orúkọ jésù lẹ́tẹ̀kẹ̀ sàndà wòkúmpù rabàtì ẹ̀pọ̀ ìyanu kò ṣẹlẹ̀ ojú ò ní tì yín ayé ò ní yọ̀ yín ẹ̀ní dẹni ẹ̀gà ẹ̀ní dẹni ẹ̀lẹ́ ire yín kó bọ́ sí fún yín o ayọ̀ yín kó kún níwájú olúwa ẹ̀rọ ilẹ̀ lórí èyí níwájú ẹ̀ àánú gbà bẹ́ẹ̀ la rí fún yín láì lórúkọ Jésù Kristi olúwa wa àmì gbogbo ẹni tó wọ́ ọmọ ẹ ọmọ bí o àkókò tó láti rọ́mọ gbẹ́jọ́ ní orúkọ ẹ lọ rọ́mọ bí ẹ lọ rọ́mọ bí ẹ lọ rọ́mọ bí ẹ lọ rọ́mọ bí lórúkọ olúwa kó ṣe é lógo olúwa kó ṣe é lé ògo owó ògo ńlá kó fa àánú ayé yìí gbogbo èèyàn tó wọnú àdúrà ìwà ẹ lọ ríre ẹ lọ rí pàṣẹ àdúrà àtòjò bá rò èèyàn máa ń kojú rọ ní orúkọ Jésù ẹ lọ ríre ẹ lọ ráàánú gbà gbogbo èèyàn tó wọnú àdúrà ìwà ní orúkọ Jésù ẹ lọ ríre ẹ lọ ráàánú gbà ẹ lọ ríre ẹ lọ ríre ẹ lọ ríre ẹ ṣe ráàánú gbà ẹ ríre ẹ ṣe ráàánú gbà ọwọ́ yín ọwọ́ yín kó kan rí ayé yín ojú ò tì yín ojú ò tì yín ẹ ní sọkún ọdún yìí ò ní gbé ọ jẹ ẹnìkankan nínú wa kò ní sọkún àní sọkún lórí ọmọ àní sọkún lórí iṣẹ́ wọn ní dààmú lórí rẹ lórúkọ Jésù wọn ní dààmú lórí ayé rẹ wọn ní dààmú lórí iṣẹ́ rẹ ní orúkọ Jésù wọn ní dààmú lórí ọ̀nà rẹ gbogbo alada kadoyaba shudakate ratinku manda anda ukṣokuproa valise telebo andayaba ọwọ́ Ọlọ́run kó wà nílé agbára jíǹde kó yín ká ọwọ́ ògo Olúwa yín ká ọwọ́ ọlọ́run kó wà lórí iṣẹ́ yín ọwọ́ agbára ọlọ́run kó yín ká ọwọ́ àánú kó yín ká ẹ lọ bá àánú pàdé ẹ lọ bá oore ọ̀fẹ́ pàdé kẹ padà pẹ̀lú ẹ̀rí ìṣẹ̀lẹ̀ yanu yóò ṣẹlẹ̀ ojú ò tì ọ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah praise the lord ẹ ká fi sọ́kàn pé àdúrà tẹ̀síwájú ní ọ̀la by God's grace ọ̀la I will come in the morning. I'm going to come in the morning, like uh, here in London. I'm going to come in the morning. So till 11 o'clock here, it's going to be like, uh, it's going to be like, it's going to be 6. Like, uh, I'll come in the morning. Màá wá, mo ní àkókò tó lọ bá fún lórí ọ̀fẹ́, màá wá títí màá fi kúrò Pada, You know, lẹ́kọ̀ọ̀kan, ẹsẹ̀ àbúrò. So I will do that maybe this morning. Let's see that. Because eleven o'clock, um, That means that means the five, what am I saying? The eleven o'clock To maraje agumefa aago mẹ́fà somehow but let's look at it. Ẹ ká ṣe wo lágbà ọlọ́run ọ̀pọ̀ ọlọ́run yóò ṣìyànjú. Àdúrà rẹ̀ ó gbà ohun tó ṣe pọ̀ àìpé kí ayé yín kó ní ẹ̀rí ńlá ó yẹ lọ ní ẹ̀rí yẹn. Ohun tẹ tẹ tọ ọlọ́run wá náà àdúrà ẹ̀ gbà á. Ilẹ̀kùn ńlá kó ogun àlákàlà kó ṣẹ́ ìnákìnà kó di asán jésù olúwa wa àmín àmín lórúkọ jésù you are blessed god bless you thank you for being here that water is covered you are blessed god bless you bye bye.